فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò alimoflehun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódùn ìdíobì ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbé owó kalẹ̀ tí ẹ fi ń gbọ́ ètò yìí kọ́lọ̀n kó máa bá ní ṣe àlékún àrísìkí wọn kó bá ní ṣàlékún ìmánì wọn kó jẹ́ kí wọ́n bá ẹ̀san rẹ̀ nínú àlìjánná firdaus ọ̀la aláhàúlà wà láàkú wátà ilá bìlá ìlàlí ìlà ọ̀dìm gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa náà ọlọ́run yóò san kálukú náà ní ẹ̀san olóore bí ààwẹ̀ Ramadan bí ó ṣe ń tẹ̀síwájú yìí gbogbo ń táàfìrí ìyọnu ọlọ́run ọba ń bẹ̀ ọlọ́run yóò fún wa ṣe abẹ ọlọ́run àjàkálẹ̀ àrùn àjàkálẹ̀ àìsàn àìsàn coronavirus ọlọ́run bá ní ká kúrò ní gbogbo orílẹ̀-èdè àgbáńlá ayé ká lè máa fi ìfọ̀kànbalẹ̀ sin lọ́run ká máa lọ ájì ká máa ṣe òmùra kí tọ́lọ́run sì máa jẹ́ ṣíṣe gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa ọlọ́run forí ẹ̀jìn wa àtúbáwá síwájú rẹ inú oṣù Ramadan òun ni a wà yìí kó o ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún gbogbo wa kó o sì jẹ́ kárí ìyọ̀nà rẹ láyé àtijọ́ ọ̀gbìn alkiyama ẹ̀yẹ rúṣẹ́ ọlọ́run atúndé ní òru òní níbi tí àwa àti àwọn akẹ́kọ̀ọ́ wa tá a ti máa mú àwọn ọ̀kan ọ̀jọ̀kan ètò wa gẹ́gẹ́ bí ìṣe wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí kíkà láti inú alukur'an èyí tí akẹ́kọ̀ọ́ wa Fadlullah Nurudeen tí yóò kà fún wa بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون في صلاتهم خاشعون والذين هم عن اللقو معرضون والذين هم للزكاة فاعلون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 الذين يرثون الفردوس هم فيها خالدون ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti àwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run abẹ́ọ̀ ibi tí wọ́n parí àyà ń fi ibi àlìjánà fìrìdáùsà ibẹ̀ náà ní kọ́ jẹ́ káwa náà parí gbogbo tòsẹ̀mí ayé wa sí mọ́ṣẹ́wá lọ́mọ náà ọlọ́run ọlá aláhàwọ́láwà láàkú wátà ilà bìlà ilà àlìyé làbín ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa Zainab Miftahuddin bismillah. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam al'imanu an tu'mina billahi wa mala'ikatihi wa kutubihi wa rusulihi wa liyaumin akib wa tu'mina bil qadari khairihi wa sharrihi rawahu muslim translation the prophet of allah peace be upon him said Iman is to believe in Allah, His angels, His books, His messengers, the last day, and to believe in the divine destiny, its good and bad consequences. Transmitted by Muslims. Lessons from the Hadith. 1. It emphasizes oneness of Allah and messengership of Muhammad, peace be upon him. Two, it buttresses the significance of believing in the six articles of faith, which are believe in Allah, His angels, His holy scriptures, His messengers, the last day and destiny, good or bad. Three, Muslims should believe in the unseen, such as angels, Qadar, last day, etc. Ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà o. Ẹ̀yin Ọlọ́run tó bá rí bẹ́ẹ̀, ibi àwọn àyà Kùránì tí wọ́n kà fún wa yìí àti Hadith ibẹ̀ mọ̀ ni ìdánilẹ́kọ̀ọ́ wa ń lọ lónìí léyìí tá a sì lè parí ẹ̀ lónìí tọ́jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní tó súnmọ́ náà nípa ní ẹpisodù one two three kódà ó tún lè ju mẹ́ta lọ kí náà ni agbárin tá a fẹ́ kán lù òun náà ni sifatul mu'minin sifatul mu'minin ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ìròyìn àwọn mùsùlùmí òdodo òun ni agbárin tá a fẹ́ kán lù àwọn àfẹ́ẹ̀sìn wọ́n jẹ́ kó yé wa pé nínú Islam a ní n tà ń pè ní marotibu din marotibu din òun ni àwọn stages of spiritual development àwọn ìpele ìdàgbàsókè ẹ̀mí nínú ẹ̀sìn àwọn ìpele béèyàn ṣe ń súnmọ́ lọ́hùn sí nígbà tó bá ń ṣe ẹ̀sìn Islam àwọn stages yìí àwọn ìpele yìí àwọn àfẹ́ẹ̀sì wọn jẹ́ kó yé wa pé mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni martabatul islam ipò kéèyàn jẹ́ mùsùlùmí ìyẹn ni stéèjì alákọ̀ọ́kọ́ àṣetéèyàn bá wá jẹ́ mùsùlùmí tó ṣe ìsìláàmù rẹ̀ dáadáa èèyàn ò tún wá súnmọ́ lọ́hùn sí i yóò ní promotion yóò dé level ẹlẹ́ẹ̀kejì tọ́já sípò òun náà ni alimarita batuli wustọ òun ni ipò tó wà láàrin kí ni ipò yẹn marutabatul iman ìpele kéèyàn wá jẹ́ múmìnì àṣelẹ́yìn ìgbà téèyàn bá jẹ́ mùsùlùmí tán tí ìsìláàmù rẹ̀ yanjú tí ò mú nǹkan kan mẹ́sìn ipò tí ẹ̀ ó tún wá lọ òkè jàwọn mùsùlùmí yòókù lọ yóò wá di mùmìnì ọlọ́run abẹ́ọ̀ jẹ́ kípò tiwa náà kú òní mùsùlùmí ká dé mùmìnì jẹ̀mọ́ àfáàtún tí ìdébi tá à ń lọ téèyàn bá tún wá dé marutabatul iman wàhíyà alimọ́tà bá tún lè wò sọ téèyàn bá ti di mọ̀mìnì tó jẹ́ pé náà ló wà láàrin ó tó wá ní ipò kan tó tó ga ju kéèyàn jẹ́ mọ̀mìnì lọ òun ni mọ́tà bá tún lè èyí ò ní ipò pé èèyàn ti dẹni ire tán èèyàn ti dẹni ọlọ́run parí èèyàn ti di ẹni ọlọ́run tòótọ́ ni ló fi já sí pé ipò kọ̀ọ̀kan yìí tá a bá sọ nípa mọ́tà bá Islam pé èèyàn jẹ́ mùsùlùmí ẹni tó bá jẹ́ pé ọ wà lẹ́fù yẹn láwọn pè ní muslim Maritaba ipò kejì òun ni maritaba tùlì iman ipò ìgbàgbọ́ òdodo tó yanjú irú ẹnu láwọn pè ní múmìnì àti táwọn àfáà bá ń ṣe kútúbà táwọn àmọ́ bá ní pé yá àyú àlẹ́bí náà àmọ̀nù apẹ̀yìn olùgbàgbọ́ òdodo kèé ṣe gbogbo ẹni tó wà mọ́sálásí jímọ̀ lọ́yẹ dáhùn torí wípé ipò kan ni tó pé èèyàn jẹ́ mùsùlùmí ó tó ń dọ́gbọ́n tàtẹ́tẹ́ ipò kan ni ọkọjá pé èèyàn jẹ́ mùsùlùmí ó tó ń dọ́gbọ́n wo ìwòkuwò ipò kan ni ọkọjá pé èèyàn jẹ́ mùsùlùmí ó tó ń mutí ipò kan ni ọkọjá pé èèyàn jẹ́ mùsùlùmí ó tó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ tó burú tó lè fa ìbínú ọlọ́run fún èèyàn òun ni ipò ìmánì èèyàn wà di mọ̀mí ní òdodo téèyàn bá wá dé òpin ipò òun ni mọ́sínù mọ́sínù ẹni tó ti dẹni re parí tọ́jẹ́ pẹ̀lú àwọn yẹn màáyàtú lọ́ọ̀yì káàsọ̀ àwọn kọ́lọ̀ wọn wà pẹ̀lú èèyàn ní special ládàáyanrí máa ń bẹ fún wọn iná lọ́ọ̀à má àlẹ́dínà takọ̀ wàlẹ́dínà hum mọ̀sínà tọ́lọ̀ ní dájúdájú òun ọlọ́run àwọn tó bá bẹ̀rù òun tọ́jọ́ olùbẹ̀rù òun tòótọ́ òun ọmọ wà pẹ̀lú wọn ládàáyanrí àtàwọn típò wọn wá ga débi pé wàlẹ́dínà hum mọ̀sínú àwọn tí wọ́n ti á dẹni eré parí abẹ́lọ́n jẹ́ kípò tiwa náà máa ga sí i ṣùgbọ́n náà àwọn kò mẹ́tẹ̀ẹ̀ta yìí ipò Islam gbogbo wa la gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ yìí ṣùgbọ́n kọ́lọ̀ ń jẹ́ àlè lò Islam ẹlòmíì gan náà ò tí ì yanjú náà ńlọ́pàá tó jẹ́ pé Islam wa yìí ká mọ̀jẹ̀ ọ̀bọmọ wa lọ́wọ́ a ti mọ àwọn òpó Islam aró òpó Islam ni kágbà pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ẹni tó bá tún pọ̀ lọ́hùn ní méjì àbò ń pọ̀ lọ́hùn ní mẹ́ta kìí ṣe mùsùlùmí òdodo ẹni tó bá tún kírun mọ́sálásí tó tún ní odò kan tí máa ń lọ bọ kìí ṣe mùsùlùmí òdodo ẹni tó bá ń kírun tààjọ ń gbààwẹ̀ tọ́já sípò tó ń lórí òkè kan tí máa ń wárí fún tí máa ń fara gbolẹ̀ fún kìí ṣe mùsùlùmí òdodo torí pé mùsùlùmí ọgbọ́ ló ń gbọ́ lódodo bákan náà yóò máa kírun ẹni tó bá ti ń kírun tí ó tún ní nǹkan míì tí tún pọ̀fọ̀ sí ń kọ̀rọ̀ mùsùlùmí náà ni kódà kó máa mutí kódà kó máa jalè kó máa ta tẹ́tẹ́ mùsùlùmí náà láà máa pè é torí pé ọgbà pọ̀kan oṣù lọ́lọ́run ó sì ń kírun tí rọmọdán bá tó dé ọ ń gbààwẹ̀ arórígun ìsìláàmù nìyẹn tó bá lówó lọ yọ yọ zaka ìyẹn nìkan tó kọ́ tó bá lówó lọ yọ lọ hajj ẹ rí pé irú èèyàn lè jẹ́ mùsùlùmí tí ó láwọn àròyìn ìlà ṣùgbọ́n tí ò ní tí ì jẹ́ mùmìnì ìyẹn lọ́fà tá a ṣe wá fẹ́ wo ipò mùmìnì àti tá a bá ṣe islam wa dáadáa kò yẹ ká takú sí martabatul islam kò yẹ ká dúró pò pé ah, àwọn náà sàdúpẹ́ ẹlòmíì ò tiẹ̀ ní pé ibi tóun bá tóun dé gan tọ́lọ́n bá fi òun kí sí ní àlùjàn náà ó ti tó òun ta ló sọ fún ọ pé kí sí ní bẹ lálùjàn náà ṣé wọ́n lọ́ọ́ máa dáná ń bẹ̀ ṣé gáàsì lẹ́ẹ̀ lò ní àbí stóòfù àáfà àwọn ready made oúnjẹ ńlọ́wà lálùjàn náà kèé so oúnjẹ tẹ́ẹ̀sẹ̀ máa wá gas cooker kèéso oúnjẹ fẹ́ nídìí kẹrosíìnì kódà ẹ̀ nídìí pẹtrò kò nídìí igi ìdáná gbàgbé ń pa làgìdì àbẹ́sán àwọn oúnjẹ tọ́já sí wípé ọ̀fẹ́ jẹ́ oúnjẹwájú rẹ lójú ẹsẹ̀ ni abẹ́lọ́hún kò sí àlùjá náà yìí ní ta àfìfèrè jẹ́ ọ̀làlá ìlàhà ìlọ́lá ẹ̀yin arúsẹ́ ọlọ́run téèyàn bá ti wá kúrò ní mùsùlùmí yóò di mọ̀mìnì yóò di olùgbàgbọ́ òdodo ẹni ọlọ́run òdodo ìyẹn la ṣe wá fẹ́ wo ìròyìn téèyàn ò nílá kó tó lè máa pe rẹ̀ mùmínì ẹni tí ó bá níròyìn ìlà kìí ṣe mùmínì ọlọ́run ní kọ́ di aflahal mùmínù ẹ ráwọn mùmínì ọlọ́run ní wọ́n ti jèrè wọ́n sorí ire tí wọ́n dá kí ni ìròyìn àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí ìmánì bá ń bẹnu gbáàyà wọn ìyẹn ló fà nínú hadith tí akẹ́kọ̀ọ́ wa bìnrin yẹn kà nígbà táwọn ẹbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń ṣàlàyé nínú hadithu Jibril adịsị ẹlẹ́ẹ̀kejì nínú àrùbáyínà nàwáwíyà jìbìrìlù wa bá nàbí wa muhammad ní sallallahu alaihi wasallam ọwọ wá ń pe pé ká tó lè pèèyàn ní anil iman kí ni tí ń jẹ́ pé èèyàn jẹ́ múmìnì gan tọ́lọ́ ní kọ́ di afúláhà àwọn mà sóríire tí wọ́n mọ̀ dáa wọ́n sorí ire ayérayé ọlọ́njáwa náà jẹ́ kan nù wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ń jẹ́ pé èèyàn jẹ́ múmìnì tí ó jèrè àǹtú òmìnà òun ni kó onígbàgbọ́ òdodo nínú ọlọ́run ó tún láwọn ń tọrọ mọ́ o tọ́jẹ́ pé pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àátùn máa ṣàlàyé ẹ̀ lọ́jọ́ iwájú wàmálà ìkàtìhì èèyàn ọgbà fáwọn ẹ̀dá ọlọ́run kan bẹ tán jẹ́ mọ̀lẹ́kà tọ́lọ́ ń dá wọn látara ìmọ́lẹ̀ wọn èé sóbi wọn èé ṣe ọmọ ọlọ́run àgbà fáwọn mọ̀lẹ́kà ń bẹ wàkútùbìhì àwọn atíra ọlọ́run àgbàgbọ́ wàrúsùlìhì àwọn òjíṣẹ́ tọ́lọ́run fi tíra rán àgbà wọ́n gbọ́ wàlíyá omela ààkì àtún nígbàgbọ́ òdodo pé gbogbo rẹ̀ ọ̀tàn sáyé ọjọ́ ọ̀kan ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ gbogbo ń tá a bá ṣe láyé á lọ sírò sẹ́ẹ̀ wa táàdù orojọ́ wájú ọlọ́run kọ́lọ́n kó dé ní àtìyàn páàsì ìjọ náà wà tó òmìnà bẹ̀lẹ̀ kọ́dà á nígbàgbọ́ òdodo náà kádàrà xẹ́rì yìí wà ṣàrì yìí èyí tó dá ń bẹ̀ àbẹ́ èyí tí ò dá. àwọn orígun yimani mẹ́fẹ̀ẹ̀fà ìlànà pè ní six articles of faith orígun yimani yìí mùsùlùmí tọ́lá lòun ọ̀gbà pé má lè kà ń bẹ kèé ṣe mùmìnì lọ́dọ̀ ọlọ́run ẹ ń bá ní pé tá a bá ti kú kò sí ìṣirò ọ̀sẹ́ lọ́dọ̀ ọlọ́run kèé ṣe mùmìnì a nígbàgbọ́ òdodo pé orígun mẹ́fẹ̀ẹ̀fà ọ̀nbẹ tá a bá ti wá nígbàgbọ́ òdodo sí orígun ìmánì ti kọ́pẹ́ sí ala ọwọ́ àka àwọn àròyìn mẹ́yìn alẹ́dínà ń fi sọ̀ láti yìí kọ̀ṣẹ̀rù àwọn mọ̀mìnì òdodo wọ́n máa ń páyà ọlọ́run lórí ìran wọn àáfàá ní tá a bá ń sọ̀rọ̀ àlòkùnṣọ́ fi sọ̀la ìpáyà ọlọ́run lórí ìran ọ̀nbẹ fún wọn ìrun wọn tí wọ́n máa ń kí wọn á kí lásìkò ìrun wọn tán máa ń kí wọn á kí pẹ̀lú ìfarabalẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àádùn oníbì ní òní nínú part one yìí ẹ bá wa pàdé ní part two sifatul mu'minin ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo ilé ẹ̀kọ́ mufliun high school tó wà ládùúgbò mọ́sífẹ́ lọ́dún ìbàdàn àwọn náà sonígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ béèrè béèrè àbẹ́ ẹ fẹ́ máa fi ẹ fẹ́ tún nídìí àwọn àlàyé ẹ kò wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé emilọ́mù yahinet islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.